ìbẹ̀rẹ̀ Ramadan tọ́lọ́wọ́ bá rí kí ọlá tó ti ṣe ní rọrùn fún wa tó ní kí a tún rí ká máa fẹ́ rí òpin tẹ̀síìrì tọdún nìyí ọgbọ́n náà kọ́ o agbára kọ́ o owó bá ní o ṣùgbọ́n tó dá mi lójú ni wípé àwọn tí wọ́n bá ń tábà wa yálà àwọn táàjọ ráyè jókòó ni àbí àwọn tí wọ́n ti tábà wa lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ti wípé àwọn ti rẹ́kọ̀ọ́ kàtí méjì àwọn ti di kọ́ pàápàá jùlọ lẹ́nu bàbá akókó sí àyàtọ̀ àkáàm eléyìí tí à ń sàlàyé bí ọjọ́ mélòó kan sẹ́yìn òun ni sólátò nìsáà inú sọ́látò nìsá yìí àwọn ọ̀gọ̀rọ̀ ìdájọ́ ló ti jáde nínú ẹ̀ pàápàá jùlọ ìbẹ̀rẹ̀ súrà náà ìtọ́nà ti bẹ̀rẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yòókù náà yóò máa tún mọ́ra wọn lórí ẹ̀ òun náà lọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́run bákan náà ọlọ́run bá lè jọlá ó sì pè wá sákìyèsí lórí eléyìí lẹ́yìn tó ṣe wípé àkíyèsí tó pè wá lórí eléyìí òun náà ni kó kálukú wa ká máa ìsìlẹ̀ wa ká máa bí àti wá ká sì mọ̀ yí pé gbogbo wa náà ìsìlẹ̀ wa ọ̀kan náà ni wá léyìí tí a lè jìnà sí ìtàǹpẹ̀ ní tribalism ẹ̀rí eléyìí tí ó máa jẹ́ ẹlẹ́yàmẹ̀yà kálẹ̀ jìnà bí i torí pé kẹ́nẹ̀ ìpìlẹ̀ gbogbo wa náà bàbá kan náà ni ádámà ádámà yìí náà ni ọ̀sẹ̀ gbogbo wa lẹ̀ tàbá wá lọ mọ̀ bẹ́ẹ̀ pa ádámà náà lọ́sẹ̀ gbogbo wa lẹ̀ èyí wá ṣe tẹ́lẹ̀ pọ́mọ wa rí rẹ̀ yìí pé òun dájú ẹnìkan lọ kò sẹ́ni kankan wa tá a lè ríra wa gẹ́gẹ́ bí pé àwa dáa ju ọmọ làkejì lọ nígbà tó ṣe pé nígbà tó ṣe pé bàbá kan náà lọ́jọ́ ṣe gbogbo wa lẹ́ti sànẹ́bí wa Adam alayhi salatu wassalam ìyá kan náà lọ́sẹ̀ wa lẹ́ pẹ̀lú torí pé látara bàbá wa Ádámà lọ́lọ́ ti mú ìyàwó àwa látara bàbá náà wa Ádámà tó lọ mú ìyàwó àwa tán gbogbo wa náà wá ń jáde látara àwọn wọ̀nyí ìlà tó bá rílẹ̀ a jẹ́ pé ìpìlẹ̀ kan náà ní ìwàtíwá lẹ́yìn bẹ́ẹ̀ tún bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọmọ òrukàn lẹ́yìn ìgbà ọ̀sọ̀ yẹn tán ó tún bá wa sọ̀rọ̀ nípa ètò ìfẹ́yàwó ó jẹ́ ká mọ̀ yìí pé òfin ọlọ́run ni o ó sì ní àwọn kẹkẹta àṣàlàyé fún wa bẹ́ẹ̀ lórí wípé wọ́n obìnrin ọlọ́ọ̀bà àríkọlá màmá obìnrin ọ̀wù ní o lórí wípé ó sọ fún ọ wípé ọkọ rẹ lè fẹ́ ju ìyàwó kan lọ ọwọ́ abẹ́bí náà kò sí ìmánì rẹ̀ ó pè bẹ́ẹ̀ tó gbà pé ọlọ́run ló sọ ní jẹ́ sí pé ọmọ wò ó pé o ò lè gbà gbogbo eléyìí láti sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ ó sì jẹ́ kọ́ ìwà náà pé ọkùnrin náà tó ń lọ ọmọ fọwọ́ pé àìpé ní fẹ́ jẹ́ ọ̀kan lọ ìwọ náà kú náà bẹ̀rù ọlọ́run ọba torí nínú àmì tá dá àwọn alábòsí ẹ̀ dá máa dàrí sí àmà òun lẹ́ni tó níjú ìyàwó kan lọ méjì mẹ́ta àbí mẹ́rin tí èwà ṣe déédéé àníbi ní jọ́gbé dàrí sí àmà méjì kan ó sì yẹ̀rẹ́ tó jẹ́ àmà ìwé ẹlẹ́yìn níjú ìyàwó kan lọ láyé ṣùgbọ́n kì í ṣe láàrin wọn èjìká rẹ̀ ó yẹ̀ báyìí lọ́nà ti sọ ìgbé tọ́ọ̀bá ti tẹ́sí dédé ní àwọ onímẹ̀ òkàrẹ náà a máa sọ nítí tó fi jẹ́sí kọ́nà ọba àlejò ọlá tó fi ṣe lẹ́tọ̀ fún apá àlejò méjì mẹ́ta mẹ́rin pàpà jùlọ pẹ̀lú táyé délé nínú òǹkà àwọn obìnrin tó bẹ̀rẹ̀ ti pọ̀jọ ọkùnrin lọ nígbà tí wọn náà bá rò wọn ló kà á ti pọ̀ òǹkà ọkùnrin ti pọ̀ wọ́n wá jọ́pọ̀ omi jẹ́ náà náà jókòó sí ọ̀lẹ́ ọ̀dọ́kọ bóòlù ti jẹ́ bàmí jẹ́ bóòlù ti jẹ́ tí ó náà torí ìdí eléyìí gbogbo eléyìí ni ẹ̀sìn bá wa ṣàlàyé lórí ẹ̀ àwọn sàdéhùn lẹ́ni pé pẹ̀lú púpọ̀ àwọn kata ti sẹ́yìn náà bá díẹ̀ díẹ̀ fi lẹ́gbà fún wa tó jẹ́ ká pàtàkì sáńpẹ́ téèyàn máa fún ìyàwó ẹni aṣọ fúnra wa lánàá níjẹta gbogbo ojú táwọn yẹn fi mú láwùjọ wa lénìí ọwọ́ yẹpẹrẹ làwọn yẹn fi mú tó dìé kórí ẹ̀ alẹ́ lómi tó wá fẹ́ fẹ́ wá fẹ́ fẹ́yàwó yóò lọ gba ọ́ọ̀lù tí ọ̀lù one point five million ṣùgbọ́n gbà tó wà fún ìyàwó ní sàdá sí ó lè fún ìyàwó ní sàdá sí two thousand naira ẹ̀wù rọ́bìṣì rọ́bìṣì nìyẹn wọ́tọ́ ẹ̀kọ́ wọ́n lọ lágbára àti gba fẹ́nù tẹ̀lù one million tó wáyé fún gbàtọ́ abẹ́ fúyàwó ní sàdáàkì ọwá ní six thousand naira wọ́n tún àwọn afáàkọ́ wá pè é pé owó mẹ́ta ń fún sẹ́dà sí àwọn aláìlú sí àbá àwọn aláàtọ̀ wá fi sẹ́dà sí ẹlẹ́wọ̀ ẹgbẹ̀rún mẹ́ta ló fún ẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta nínú one point five million ó ra màlúù bíi márùn-ún náà lọ́ra àwọn ìyá lówó ní sàdáàkì wá ní káwọn náà ti yìí kápá àpọ̀mọ́lé sáwọn òbí lójú wa ká fi fún wọn lára níbi káwa náà ti kíni káwa náà yọ jẹ́ sí wípé ọkùnrin yóò wá tọrọ wa ìsáwà lánàá fi ra wa fọkùnrin fúnra wa ọ̀gọ̀rọ̀ ní obìnrin lónìí òun ló fira rẹ̀ kóbìnrin tó fira rẹ̀ kọ́kọ́ òun náà fi sọ rẹ̀ ìyàwó

àtẹnumọ́ ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ ikú pọ̀ gbogbo wọn ni what man can do a woman can do better àwọn ti láwọn àbá olùmẹ̀sí ní what man can do a woman can do nonsense ní o kéèsì pé what man can do a woman can do better what man can do a woman can do nonsense torí kíni torí pé ìgbà táwọn ń sọ fún yín ẹ̀yin ni òye o ní táwọn fẹ́ ṣe wọ́n ti ṣàṣeyọrí ẹ̀ nǹkan méjì ni wọ́n fẹ́ mú jáde nǹkan alákọ̀ọ́kọ́ òun ni wípé wọ́n fẹ́ kó jẹ sí pé responsibility tọ́rọ ń pélé ọkùnrin lórí báwo lè wọ́n làwọn ti fẹ́ kẹ̀ ẹ́ tóbìnrin náà jọ táwọn jọ máa láàrin àwọn ọba ṣiṣẹ́ túláàsì gbogbo yóò jẹ yóò mu ọkùnrin gbọ́dọ̀ ọmọ ṣùgbọ́n bàtà wọn pé ṣẹ́ẹ̀dì ni wọ́n ní kẹ́mọ́ ṣiṣẹ́ ẹgbẹ́ iná lòó lọ́wọ́ ní ipa náà lè máa ṣiṣẹ́ responsibility ilé tó ń gbé máa pé ṣèlú wọn tẹ́lẹ̀ bá ń gbé ti ọmọ alákọ̀ọ́kọ́ ọmọ ẹlẹ́ẹ̀kejì ọmọ ẹlẹ́ẹ̀kẹta àwọn ọlọ́mọ gbé o tẹ́lẹ̀ bá ń sanwó owó skul ẹ́ wọ́n náà ma sanwó ọ̀kadà wọ́n náà ma ràwé tẹ́lẹ̀ bá ń ra oúnjẹ sílé wọ́n náà máa sanwó náà wọ́n jọ máa pín in láàrin ara wọn ni ní táwọn fẹ́ kó ṣẹlẹ̀ náà nìyẹn káà náà lọ́wọ́ àwọn alákọ̀wé

àwọn nǹkan wọn yẹn ojúṣe yẹn obìnrin ọmọ ní ṣe ṣùgbọ́n gbàtọ́ àti sílé obìnrin olójúṣe yẹn ṣe sáàánú wá wọlé ní gbogbo àwọn ẹ̀kọ́ ìpìlẹ̀ sọ pé àwọn àfá ẹni rẹ̀ ṣáájú lọ́pọ̀lọpọ̀ wọn àwọn ìyá wọn ló ṣe wọ́n mo ti pé kalẹ̀ mo ní wọ́n ti kẹ́ni àwọn ìyá wọn ló ṣe wọ́n àwọn ni wọ́n ṣe iṣẹ́ tó pọ̀ nígbèta yìí wọn àbá ìmọ̀ mọ́rí àbá ìmọ̀ bùkọ́rí àbá ìmọ̀ mùsàábì àbáwà ìmáàmù Ibn Taymiyyah gbogbo wọn báwọn lọ́pọ̀lọpọ̀ wọn bá ti sọ yẹn àwọn ìyá tó bí wọn ni wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ tẹ́ lórí wọn nípìnlẹ̀ kódà àwọn kan bẹ ni wọn tí ọmọ sọ pé ìyá àwọn lọ́kọ̀ ní Kùránì nípìnlẹ̀ ẹ gbọ́lẹ̀ ní àkọ́kọ́ fún ọ̀tẹ́ pọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ráyè kẹ́kọ̀ọ́ yẹn jù ẹgbẹ́ pé ètò jẹ́kọ̀ọ́ pìlẹ̀ wọn jọ́kọ́ yẹn jù tó ń lò fún olùkọ́ wọn ètò tó wá yẹn jù náà wọn jọ́ ráyè

ó ní bí wọ́n ti pé mú lé ìdẹ́gbẹ́ èyí ìsìláàmù gbé wá òun ló lórí gbogbo táà yóò pín lọ ìyẹn nínú ta kà lánàá tọ́nà sọ pé ọkùnrin lẹ́tọ̀ọ́ tó kúnnú tó bí ẹba bí ilẹ̀ àti tẹ́bí ẹba bí ilẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin náà lẹ́tọ̀ọ́ sí bọ́kùnrin ti lẹ́tọ̀ọ́ lóbìnrin lẹ́tọ̀ọ́ sí bákan náà tó kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí pé tàbá fẹ́ pín mú àwọn kan bẹ́ wọn lẹ́tọ̀ọ́ tó kún lóòótọ́ ṣùgbọ́n tí wọ́n bá ń ẹ̀bùn tá ní kàásùgún ele wọn máa jẹ́ ìbísọ ọkà ẹbí papọ̀ mára torí tí láwọn tí wọ́n tó kú ó sì ní ìpín tó ń jẹ eléyìí láti máa nípa ló kọ náà àwọn ìpín yẹn kọ́lọ́ òtún wa nígbà láàyè bá níwọ̀n bá ní tókítókí kùránì ti sọ́tà ní wa sí dúró ó sì wù wá àwọn èyí tọ́lá ọba àlejò ọlásọ yẹn tó sọ bá ti pín ogún léyìí tẹ́ pípa bọ́nà ti pín bẹ́ẹ̀ lànàbí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà lànàbí pín kódà bẹ́ẹ̀ náà làwọn sọ ábà lẹ́bí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà làwọn náà pín ọlọ́ọ̀bà àlejò ọlásọ máa wọlé láyé náà tẹ́ tọ́lẹ̀ rọ̀jìn bismillahir rahmanir rahim يوصيكم الله في أولادكم أعوذ بالله من الشيطان الرجيم nínú ẹ̀tọ́ tọkùnrin ọmọ gbà yìí ìlàjì ẹ̀ láàfún obìnrin yẹn ni pé tá a bá fún ọkùnrin kan lóbìnrin méjì ó jì máa ẹ̀tọ́ ọkùnrin kan yóò máa jẹ́ tóbìnrin méjì. lẹ́yìn tó bá yé wa dáadáa òun ti wípé lápèjúwe bàbá yìí gbàgbé òjáde láyé ó bí ọmọkùnrin kan ó sì ní ọmọbìnrin méjì nínú tí ó bá ka ọkùnrin nínú ogún lápẹjúwe kápé four million kan ọkùnrin àlóbìnrin ìyẹn ní pé obìnrin kan mú one million obìnrin kejì náà mú one million ọkùnrin yóò máa kó two lọ ṣùgbọ́n méjì ó yà wá lẹ́nu ọ̀rọ̀ tá a sọ máa kàtẹ́lé á rí tọ́nà ọba ó lè jẹ́ pé ìyá ta ní òmù one million ó lè jẹ́ sí pé òun làkọ́bí kódà òun náà ti dàgbà tó ti ń bímọ níbi tóun náà wà tó ti dàgbà dáadáa ó wá lè jẹ́ ọmọ ta ní òmù two million ọmọ ìyàwó kékeré tí bàbá ẹ̀jẹ̀ mẹ́fà bàbá mọ́ra àti jáde láyé kódà ọmọ náà rìn sílẹ̀sẹ̀ rìn náà yàbá jáde ọmọ tí sẹ́yìn náà ìyá àgbàlagbà náà mú wá mílọ̀ ọmọ ìṣẹ́ náà mú mílọ̀ ìṣẹ́ láti àwọn mílọ̀ lè dákárí níta ní tó wá lọ jẹ́ sí pé gbogbo ọmọ tẹ́ni náà fi ilẹ̀ obìnrin ni wọ́n jẹ́ àbí wọ́n ju méjì lọ. Etí gbogbo àwọn ọmọbìnrin ìyẹn ó pín nínú ogún òun náà ní two over three. Gbogbo ogún yẹn wọ́n ó da sí mẹ́ta àwọn ọmọ ìyẹn yóò kó two over three bẹ́ẹ̀. Abẹ́rẹ́ ẹ̀dá ogún yẹn sí mẹ́ta two over three làwọn ọmọ yẹn ó kó. Èyí tó bá kúnlẹ̀ àwọn tó bá tó lẹ́tọ̀ọ́ sí jọ́mẹ́pẹ́ nínú ogún àwọn ni wọ́n lè yí ìjọba ìjọba ìjọba.

tòun náà lẹ́tọ̀ọ́ kankan lóògùn tó bá tàbí wà sí àwọn ilé sọ̀rọ̀ yẹn tí wọ́n kọ wíìlì ilẹ̀ fún pàdé ìṣẹ́gi rẹ̀ ó ti kọ wíìlì ilẹ̀ fún káfíńlẹ̀ kankan lóògùn. ṣùgbọ́n tí wọ́n lè fún nínú wíìlì yẹn náà kọjá wájú wá sí ìlú kòkòrò pàdé wájú wá sí ìlú pọ́pátì lọ tó bá ti jù bẹ́ẹ̀ lọ kọjá wájú wá sí. bí tí òkú wúlò fún bàbá olówó tó olùgbàdìwánu bàtẹ́rì lọ gbọ́dọ̀ kẹ́ẹ̀lì kan náà tó lọ́ọ́ yóò fi lẹ́tọ̀ọ́ sí. ọmọ bàdé tẹ́lá wa ni tó wá lọ jẹ́ ọmọ sí asọ́sọ́ bìrí bọ́lá lòkú tó kú ní bàlá ní bọ́pá sì ni wọ́n ta sí lé ìlàjì lọ́wọ́ ọmọ àkọlù. ìlàjì ní kẹ́ni ìlàjì ní ọmọ yẹn ọmọ àkọlù. wọ́n ọlọ́wọ́ bàdé tẹ́lá wa. àtìyá ọ̀rọ̀ bàbá àtìyá nínú ogún tó lè pé ọlọ́run ti sàdánwò fún ọlọ́run ní kórí tó bí ọmọ ìwá fi pọ́pátì báwo ló pọ́pátì náà ọmọ rẹ̀ bímọ ọmọ rẹ̀ bímọ kó tó jáde láyé ti bímọ ìyá òtúmọ̀ sí pé ò bàbá ò ní jẹ́ ní ogún ọmọ rẹ̀ pé ìyá ò ní jẹ́ ní ọmọ rẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ kí ni wọ́n wà jẹ́ ń bẹ́ẹ̀ ọlá ní àwọn òbí náà lẹ́tọ̀ọ́ tó mú wọ́n jẹ́ 1 over 6 1 over 6 mímá tààrọ ìyẹn pé tọ́ ọmọ wọn tó jáde láyé bá ti bí ma wà ló bá ti lẹ́nu ọmọ wọn ìyá ọwà gba one over three instead one over two ti ẹ̀ka lórí pọ́nmọ́ wà ìyá ọgbà one over three nígbà tí ọba ti sí ọmọ bàbá ní ọmọ kóyòkú lọ èmi a máa dáta kan bá ọmọ ilé ó kàtà bá délé ìlú wá sí máa ní a máa wò pé ó ti lè jẹ́ mẹ́tí sájọ bí ni bàbá ó sì wá máa kó gbogbo ìlú òkú lọ́tẹ́ fún one over three ìyàwó èmi á ní sáàmà yìí pé sáàbò fún ìsọ náà lè wò èmi kí a máa fi yorùbá yẹn gbé jáde àti àwọn ìrírí wọ̀nyẹn gbé jáde wò èmi á ní sáàmà yìí pé bàbá là ń pè ní ẹ̀dá ìyá là ń pè ní ìná ẹni tó ti sọ àwọn sábà jẹ́ elédè yẹn nínú àwọn èdè kan ni sábà ní ìdá alágbèrè àwọn fúlàní bàbá ni wọ́n pè ní ìdá tàbí iná ìyá ni wọ́n máa ń pè rẹ̀ bá ti wá wí yẹn ìndá yẹn èmi àwá bí o bá ti ní ìndá bàbá ní ọ̀dáwó ìndá ni dá bàbá ní ọ̀dáwó èlùbọ́ dandan lọ́rùn rẹ̀ ìndá ni bàbá náà ní ọ̀dáwó epo ìndá ni máa dá gbogbo ẹ̀ kódà ọ̀dáwó aṣọ síyàwó rẹ̀ lọ́rùn gbogbo ń yọ dá responsibility rẹ ni ó dá ìyá wa ń dáa fún kó lọ́ọ̀nà lọ́ọ̀nà <laughs> ìyá wa lọ́ọ̀nà tó ti ẹ̀tọ́ rẹ̀ sí ní ìdẹ̀ ẹni tí ó wà ẹni tí ó dá ọlọ́wọ́ bá lè tọ́lá ara tí bí ń jẹ́ nìyẹn ó wá wò torípòwò tí ẹ̀tọ́ bá gbà ẹ̀kẹ́ni makufúlà ni màòfúrọ̀ ni kọ́mọ abẹ́bẹ̀ kò sẹ́ni tó béèrè ọ̀jẹ́ dandan fún ó tún kó pamẹ́ ni ṣùgbọ́n ọkùnrin òṣìṣẹ́ ìfowópamọ́ ọkùnrin òṣìṣẹ́ ìfowópamọ́ ó bẹ̀rẹ̀ bí títí ní tànẹ́ẹ̀tì ẹ máa wọ ọkùnrin tí ń gba sálárì lọ́lọ́dún lédè tó bá ní gba sálárì ẹ kò ní ìgbà ní sálárì tó tẹ̀ tó lẹ́nu kó tó dé lọ́sọ̀rọ̀ kó tó dé lọ́sọ̀rọ̀ ìgbèdé bẹ́lẹ̀ tẹ́lẹ̀ jẹ́ mẹ́lú rí ọlọ́wà bí ọ́ àánú rẹ̀ tó fi bá wa gbé ọlọ́dà fún mẹ́jọ nira fún wa o mẹ́jọ nira fún wa o èyí wa èyí ó máa fi jà àwọn oníṣẹ́jọba àti gbàsálà gbé lóṣù ṣé ó ní ìjọba nìkan náà àwọn abúlé bá dẹ́kun náà lẹ́gbẹ́ lóṣooṣù owó gbọ́dọ̀ gbogbo tó ní kẹ́ ó ti bẹ́ ẹni tí ó ti jẹ gbèsè kalẹ̀ kẹfẹ́ pé tó wá ṣùgbọ́n ọlọ́run ń jó rọrùn tàbẹ́ ló mẹ́ni pé hikima ni látọ̀dọ̀ ọlọ́run wa Allah onítọ́wà ẹgbẹ́ bàbá àti yá nìkan náà lárí tọ́mọ wọn fi jáde láyé tọ́mọ

ẹ wá mú wá wo nínú ọ̀rọ̀ náà sẹ́rí àwọn ọmọ tí wọ́n lè yà lọ wá lọ́wọ́ sí ìyẹn ìgbà mí wọ́n lè fọ́n tó tí bàbá bá wà àwọn ọ̀lẹ́kọ̀ọ́ sí ìrẹ̀kan lóòrùn ọmọ ìyá náà wá nínú ọ̀nà mẹ́ta ló sí a ní ọmọ ìyá ọmọ bàbá the same father the same mother ọmọ ìyá the same father different mother and meet the same mother different father ó lè wà eléyìí máa sàlàyé tó kúrò ẹ̀yẹn náà yìí pé ibẹ̀ yẹn náà láti mọ̀ yìí pé ó lè ṣẹlẹ̀ àìsàn tààrà wa o ìyá tó ti wọ́ bí ọ sí nìkan tó wọ bàbá rẹ̀ lẹ̀ torí ìdí kan síkejì tí ó kàn wọ́n ó wá lọ fẹ́ lòmíì ó ti sílẹ̀ wá sí ọmọ wá àtọ́mọ ìyá rẹ̀ tí wọ́n ti síbi ìfẹ́ ẹ̀ sọ̀tà òun tó dàbá yàtọ̀ ẹ̀ sọ̀tà òun kódà bísọ̀ ń bá fún lọ́rùn tí wọ́n bá sáà tó lè sí ẹ̀ wọ́n fún rẹ̀ kó lè mọ̀ pé ọmọ ìyá kan ẹ̀ sọ̀tà òun ìyá rẹ̀. rẹ̀ ọlọ́run tó ń bí ẹ̀yin fún ara yín láàrin ara yín ẹ̀yin tu ara yín papọ̀ ó fi hàn yín pé ẹ̀yin sọ̀tá títí àti láti sọ pé ẹ lè fi fún ara yín ẹ̀yin sọ̀tá o ẹ̀wò ìdáàbìlà àìwá sọ iye bẹ́ẹ̀ ẹ̀rọ lè tó máa bá bàbá rẹ̀ tó wú pé rárá o kódà wọn ò ní kíra wọn ó ní bẹ́ẹ̀ ń bò bí o wọn ò ní kíra wọn wọn ìyá ló mẹ́rin ìranù lónìí lọ lómi lọ́kọ́ fẹ́ wọn mẹ́rin kó tó wá fẹ́ràn bá sọkúsọ ló sọ yẹn wọ́n mọ pọ́blẹ́mù tó ṣẹlẹ̀ lákàyè ti lè má ti gbé pẹ̀lú tí wọ́n sàlàyé fún ọpẹ́ tó ṣẹlẹ̀ nílé ṣùgbọ́n ìtọ́lọ̀ ń sọ yẹn ó ti fi hàn pé òtítù tó lè ṣẹlẹ̀ o ọmọ ẹ̀yà náà lẹ̀ ẹ́ ti ṣe ẹ́ ti ṣe tó fún ara yín lópin ìgbà tí àwọn ìgbàgbà tó lè fa akẹ́kọ̀ọ́ tó mọ̀ tó jọba ti ṣẹlẹ̀ àti àwọn kẹta ń láàrin náà wà ní ìlérí àwọn tó lè má ṣe lè fún ara yín ẹni tó kọ́lẹ̀ pẹ́ni yẹn lọ́pa ẹni tó kù òdìdúgbò rẹ̀ ìgbàgbà fúlájọ fún ọlọ́pàá òdìdúgbò ẹ̀ fún àdé tó gbọ́ bẹ́ẹ̀ni ní láti yàtọ̀ síra ní ẹ̀ẹ́dìdúgbò ara yẹn ìwọ tó lóbi tí èsè mùsùlùmí tó sì lówó lọ́wọ́ dáadáa tó ti tẹ́tẹ́rẹ́ ikú ní mùsùlùmí tó ní mùsùlùmí ó ti pápá ti dé yá wá bó ti gbàǹkà lọ́wọ́ rẹ̀ tó tó kú

torí pé pẹ̀lú òfin bá lò láyé tí ó ti tẹ̀lé àwọn olóko ní ọmọ yẹn lè gbé lọ sí kóòtù ó ti fún ní láìsí rẹ̀ ó ti jẹ́ ní ogún ẹ̀kọ́ lẹ́tọ̀ọ́ fẹ́ lọ́dà gbà. torí di eléyìí ọlọ́ọ̀bà àlejò ọlọ́wọ́ sọ fún wa tí òun tó fún wa láwọn ọmọ ìyá pé títí àyà yìí ẹ̀rí tó mọ̀ sọ pọ́nà mẹ́ta làwọn ọmọ ìyá pé sí níbi ayà yìí ọmọ ìyá tọ́lọ̀ọ̀bà àlejò ọlá ń sí gbogbo àwọn àfá àti kò lórí ẹ̀ ní ọmọ ìyá nìkan ẹni pé the same mother different father òun náà bà ní ọlá ayà níbi tọ́lọ̀ ti sọ ìdájọ́ the same father the same mother ìyẹn wà ní last yẹn ti sọ last part nínú yìí náà òun náà tọ́lọ̀ bá ká ọlọ́tí wọ́n bá wá lọ́mọ ìyá ń gbọ́ wọ́n lọ wá sí ìdílókùn sí ìyàwó jẹ ọlọ́tí yẹn jọ àwọn ilé òun níbi ọlọ́tí yẹn ju orúkún ọmọkùnrin ọmọbìnrin ọmọkùnrin ààlẹ òun ò ní pèdéke kádẹ́ẹ̀kì ọjẹ ìtọ́ba kù lẹ́nu wọ́n jẹ lógún lẹ́yìn ìgbà táwọn ọ̀tá tí wọ́n lẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ jẹ́rẹ́ ìtọ́ba kù lọ́wọ́ kú lọ mo rò pé wà láti tó wá jẹ pé àwọn àtọ́bìnrin náà jọ bá fún ọkùnrin ìta obìnrin méjì ṣùgbọ́n obìnrin obìnrin ní àwọn àwa ìsìnkú nínú ogún ọmọbìnrin lè jẹ nẹ́sù ìlàjì ogún tí wọ́n bá pọ̀ wọ́n lè jẹ tó bá tẹ́rì tí wọ́n bá wà pẹ̀lú ọkùnrin ìtọ́kùnrin bá ti mú ìlàjì rẹ̀ ní obìnrin kan gbà ṣùgbọ́n ọkùnrin kò sí nǹkan kan tẹ́lẹ̀ lọ́kọ́ jẹ táwọn tó wá lẹ́tọ̀ọ́ sí nǹkan kan wá jẹ ní ogún láti jẹ tí wọ́n tán ọkùnrin ọmọ kúrò kúrò lọ́mọkùnrin ìyàtọ̀ nínú ogún tó bá ti wà yóò lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́bá ti wà ń bí ogún brọ́dà kankan lè jẹ́ nǹkankan tọ́bá ti wà ń bí ogún ọkùn kankan lè jẹ́ nǹkankan àwọn ọmọ brọ́dà ò jẹ́ gẹ́ra àwọn brọ́dà ọjẹ́ gbàtọ́ ń pọ̀ jẹ́ làwọn ọmọ ń pọ̀ jẹ́ wọn lè jẹ́ nǹkankan lóòrùn tọ́mọkùnrin bá ti wà wọ́n ẹ atọlọ nura ni ẹ àti ìrẹsẹ ní kẹkẹtọ jẹ ní wọn kàn fún yín ní báàbí ayọ̀lẹ́ta kà lókè tí wọ́n kàn fún yín ní wípé má bẹ̀rù jẹ ẹ jẹ́ bí ó dùn

má jẹ́ kẹ́mì ìdọ́mọ bàjẹ́ sáwọn ọmọ ọlọ́mọ wù torí ìdí eléyìí ọlọ́mọ bàjẹ́ sọ ọlá gbogbo ta wá yìí ká lè pín ogún bí dé wọn sí ya sí eléyìí náà wọn àwọn ìjọta máa pè ní àlùkù olùta alẹ́kọ̀ọ́ ìtẹ́jà àwọn ẹ̀tọ́ kan tó fún ní ìta kọ́kọ́ yọ wọn sáájú ká tó pín gún bí márùn-ún ni àkọ́kọ́ bẹ̀ ní wípé màwúnà tẹ̀yí níta àbìdè palẹ̀ mọ́ òkú lẹ̀ gbogbo tá àbìdè palẹ̀ mọ́ òkú lẹ̀ pátá bá a bá ti rẹ́ni tó volunteer láti fi ilẹ̀ ẹ̀yọ́ nu property. ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn tó jẹ́ alẹ́ òkú alìmọ̀tà alẹ́kọ̀ọ́ bíi àìní fẹ́kà ohun tó ní wọ́n ṣe pẹ̀lú gbèsè tó wà lórí owó tó kú sílẹ̀ kàbáàlì gẹ́gẹ́ bí wọ́n lọ sí nǹkan dógò wọ́n lọ sí nǹkan yáwó wọ́n ti lọ fi ilé tó kù ní àbí ilé iṣẹ́ tó ní wọ́n ti lọ fi yáwó ẹ wà bẹ́ẹ̀ san owó yẹn ẹ wà gba nǹkan yẹn padà ẹ gbọ́dọ̀ kọ́kọ́ yẹn kí eré òlẹ́kẹ́ tó tó bá nílẹ̀ àbí ìtàǹpẹ̀ ní alùkúkùn mùsàlẹ́kọ̀ alùkúkùn mùsàlà alùkúkùn mùsàlà ìwà alùmùsùlẹ́kì èyí tó jẹ́ òkúkùn lọ wà òkúkùn àdàmí òun ni ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba ó fi kò lórí owó yẹn ẹni òní ìyọ́ ọyẹ kọ́ yóò zàká nínú owó yẹn kó yóò zàká ẹni òní zàká kọ́ yẹ kọ́ yóò fẹ́ tó fún

àtọ́lẹ̀ iṣẹ́ bá ń fún lágbájá nìkan wáyé òun òun àtúnlẹ̀ ẹ̀kẹ́ ẹni tó wọ́n sọ pé káwọn fún ìkẹ́kẹ́ ní òkú ọ̀gbọ́dọ̀ kẹ́ tó lójú kó tẹ́lẹ̀ condition yẹn ẹlẹ́ẹ̀kejì tí wọ́n sì fún ọ̀gbọ́dọ̀ kọjá wá ní wájú nínú lẹ́yìn tó àwọn ọ̀sẹ̀lẹ̀ ìtàn ọlọ́run náà ó lé yìí àti pèsè àtùkọ̀ ẹ̀mọ́ ìtàkùn lákọ̀ọ́kọ́ wọ́n kọ̀ yọ ìṣèlú tó ti kọ́ wọ́n kọ̀ tí wọ́n á yọ pẹ̀lú tó bá wà kù nílẹ̀ yẹn pín. Òun ni tó fọ́lọ́wọ́ bá lè tọ́lá ní àbá òkú wá bí náà òkú àwọn bàbá yìí ni àbáwọn ọmọ yìí ni. Ẹ̀yin ọ̀ràn ìyẹn lélẹ́yìn látọ̀dọ̀ wọn lọ, ti pin lélẹ́yìn. Ẹ̀wọ̀n ọ̀ràn ìyẹn látọ̀dọ̀ wọn lọ́wọ́ eléyìí tó ń sọ yìí ayé fárúkọ mọ̀kọ́dà ìtumọ̀ rẹ̀ ni pé àwọn òdiwọ̀n tó ń pín kalẹ̀ lélẹ́yìí tó wọn lọ́wọ́ bá pín o látòrò wọn lọ́wọ́. ẹ máa wo ìgbékalẹ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá lè ọlá ní iná lọ́wọ́ gánà àlìmá ní àkíyìmá dájúdájú òun ọlọ́wọ́ bá àlìmá náà ló ń pẹ̀lú òun ti jẹ́ bẹ́ẹ̀ sí pẹ́tẹ́lẹ̀ o lẹ́sìn pé òun ọ̀dẹ̀dẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ o òun máa tó kálukú yín máa ń ṣe o wọ́n tí wọ́n pín fún tó lé ọ̀tẹ̀ ọlọ́run òun ọlọ́run ọba náà o àdìmọ́ onímọ̀ lù wọ́n náà àkíìmọ̀ ọ̀jọ̀gbọ́n lò òun náà ládájọ́ tó wọ́n dájọ́ lórí ìgbésẹ̀ tó bá gbé lórí ogún náà fún ọjọ́ ìbí ọlọ́run lórí ìrìn ìrìn kọ̀kọ̀ tó ń lọ́ọ̀rìn lórí ogún tí wọ́n pín fún ọ ẹ̀wọ̀n náà ọlọ́run yanjú táwọn abala bẹ̀yẹ ó fẹ́ tẹ̀síwájú pẹ̀lú abala míì ọlọ́run fẹ́ bọ́ sọ́rọ̀ ogún ọkọ àtìyàwó láàrin ọkọ àtìyàwó àti ẹni tó jáde láyé tí ò lọ́mọ láyé tí ò sì ní bàbá láyé bò láti máa tó mú wọn. ọlọ́run lẹ́ni tó jáde láyé tí ò ní obìnrin tó jáde láyé tí ò sí bímọ ọkọ rẹ̀ ó jẹ́ làjí ní ogún ẹ̀ nínú pọ́pátì tó bá fi ilẹ̀ ọkọ lẹ́tọ̀ọ́ sí áàpù of property òun náà lọ kó òun lọ kó ìyàwó ẹ̀ afẹ́lẹ́ ìfúnra wa láyé àwọn bàtà tẹ̀sẹ̀ sí lọ́wọ́ ṣe ìtọ́nà ọba àti ìṣẹ̀lá tọ́ka sí yóò mú wa ronú lọ síbi kankan sẹ́kútọ́nà bá ń sọ̀rọ̀ á lè mọ̀ ẹ́ tó ọ̀jọ̀gbọ́n ni ló gbọ́ gbogbo ẹni tí ọmọ sọ pé èmi àti ìyàwó mi àjọ ń pawó pọ̀ àkáàtì náà làjọ ń lò kọba mu nùsìlámù kọba mu nùsìlámù níbi àwọn ilé ìnáyọ pẹ̀lú wa bẹ́ẹ̀ tó pé kí ni ọkọ ìyàwó jáde láyé ọkọ lẹ́tọ̀ọ́ sí àpọ̀ property ìyàwó ẹ̀ ẹ wá sí ìyàwó náà ẹ tí ìwọlé tọ́ra láti ìyàwó jáde láyé èyí wọn kan ọlọ́run ó ti lẹ́tọ̀ọ́ tó mú ẹ̀ tẹ̀pá wà lórí bẹ ọlọ́pù àti wọn ló lọ́wọ́ tẹ̀láṣìláàmù lásọ yẹ o ẹ tìyàwó táńkà tìyàwó ní ẹ bàbá ní gíìtì tó ń fún ọmọ àwọn lélẹ́ yìí o ilé iṣẹ́ ẹ̀hún tó wà níbi báyìí òun ló ní látòní lọ bákan náà ilé ìhún tó wà níbi báyìí òun ló ní látòní lọ tẹ̀pẹ́ èèyàn lè ṣe ní ẹlójú ayé nìyẹn kò sí ìsìnkò sí ìsèwí ẹ̀bùn ní pé ọmọ òun lọ lé ọkọ nìyẹn bákan náà ó ní mọ́tò yìí ọmọ òun ló ní ọmọ òun bẹ̀rẹ̀ òun fi sẹ̀bùn fún wọ́n wá ṣe nìka àtàn ọmọ ìyẹn ọlọ́nkọ́ sọ wà ń bẹ̀ o ọmọ ìyẹn ń lọ sí skul báyìí ya ni pé òun fẹ́ lọ sí last paper òun Amẹ́ríkà òun ní last paper tóun fẹ́ lọ sí ní skul àwa ti rí nù nìka àbẹ́ẹ̀rí dáadáa ọ̀kan náà àwọn ọ̀rẹ́ wa kankan lọ́wọ́ sí dáadáa fún ọjọ́ tó ṣe nìká náà ló travel lọ sí Saudi owó àtìyàwó ò rí bí wọlé tọ́ra ọ̀kan náà túrẹ́tì wa kẹ́nẹ́tì ní òun náà ṣe nìká lọ́dún kan obìnrin tiẹ̀ ló nítorí mẹ́lẹ́ yìí pé abáwọn dá sí kéèkì wọlé jẹ́ kí n máa wọ́n ṣe nìka ìyàwó wà lásìkò bílíọ̀dù tí wà ní outside country tó kú sí master lọ́wọ́ mi fẹ́ dákọ̀ country tó wà ní bọ́mà kò wá tó wá wò pé àárín bí bàtà àti ìdíkà sí tó ń lọ padà sí kú tó ń tẹ́lẹ̀ sí náà ó lọ pé láàrin ọjọ́ márùn-ún yẹn náà bí tí òkó rí òun àti ìyàwó wọn ó ti gbádùn ara wọn èyí ọ̀dìká ní píríọ̀dù bá bẹ̀rẹ̀ fún àríkàkà ti tóbi lọ mo rò pé ó bẹ̀rẹ̀ pé ìkàyẹ̀ máa ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ wọ́n tàbí sọ yìí ojú agbó náà ló ń sọmọ́ àwọn ìhùn lẹ́pẹ́ dákùn òun lọ sí kánù báyìí kánù lọ́dẹ́ bá tó fẹ́ tó fẹ́ kù ẹ̀dàkùn ẹ̀bá wọn palẹ̀ sí àwọn o pléèdì òun kò wùsílẹ̀ òun gbọ́dọ̀ òun gbọ́dọ̀ gbéra báyìí báyìí fún ọba mẹ́tọ̀ fún ọba mẹ́tọ̀ pẹ̀lú eh, pléèdì láàrọ̀ la. eléwọ̀n fi hàn wáyé kó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìyàwó wá jáde láyé wọ́n ti á ọkùnrin yẹn ti lẹ́tọ̀ọ́ sí àpọ̀ property tóbìnrin yẹn tó ní ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ ìlàjì ni ọkùnrin ọ̀jẹ̀ nínú ogún ìyàwó ẹ̀ lópin ìgbà tóbìnrin yẹn ọba ti lọ́mọ láyé mọ́tóbìnrin náà bá lọ́mọ ọkùnrin yóò jẹ́ wá lọ́mọ fọ́ nínú property ìyàwó ẹ̀ tóbìnrin bá kú sí ọkùnrin tí obìnrin yẹn bá ti lọ́mà kọjá náà fẹ́ bọ́ọ̀lù ti fò ó lè ṣẹ́ṣẹ́ kó ti dímọ fẹ́ nìkan tẹ́lẹ̀ gbogbo bí ọ tó bá ti dímọ láyé ọjọ́ wa ló wà pọ̀ nínú wẹ̀ lẹ́yìn ìgbàta bá yọ wíì wà sí àtọ́lẹ̀ látọ́lẹ̀ tẹ́lẹ̀ àbí tètè tọ́wọ́ àmẹ́tẹ́wà ti yọ bẹ́ẹ̀. ọlọ́wọ́ bá lè sọ láwá

òfin ọlọ́run ni ẹ̀wọ̀n wà ló bá fọ́ọ̀lù lẹ́tọ̀ọ́ sínú pọ́pátì. ṣùgbọ́n tó bá wá lọ jẹ́ sí pọ́pátì bí máa. wà ló bá èsì ni ìyàwó yìí ó jẹ ẹ̀rí wà ló bá èsì ni àwọn ìyàwó yìí ó jẹ ó lè jẹ́ ọ̀nà ó lè jẹ́ mẹ́ta ọmọ rẹ̀ ní òní. ìpè ní eléyìí náà lè jẹ́ kánú pásítọ̀ tó mẹ́rin lè wò sí àkọ́bá bí bá àwọn ẹgbẹ́ ọkọ̀ mẹ́rin níyàwó yìí àtọ́wá kú àwọn méjì láwọn àtọ́wá lùwà yìí àwọn mẹ́ta láti wọn lùwà yìí àwọn mẹ́ta láti wọn lùwà yìí tó bá ti jẹ́ mẹ́rin kanáà ní wá wáyé ti yẹn nìkan níbi ọmọ mọ́lọ fẹ́ kó tó bá ti tó mẹ́rin sọ bẹ́ẹ̀ alákọ̀ọ̀dì abákọ̀ọ̀dì pẹ̀lú pé kí ló fi dá lójú pé ọkọ̀ ló kù sí òsì tó fi dá lójú pọ̀kọ̀ ló kù sí alákọ̀ọ́ nìyẹn tó bá pẹ́ ẹ̀lọ́bá màmá tó ń ọkọ rẹ̀ dáwọn lọ́nà ajẹ́pẹ́ ọ̀lọ́ fẹ́ pa ọkọ bẹ́ẹ̀sì ni máa ń tàá jẹ́ gbogbo ẹni tó bá ti torí ìdí eléyìí alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun ni wípé èpè ló kú sẹ́lọ́kọ̀ rẹ̀ bá gbẹ́gbẹ́ lé òun fẹ́ kọ̀ọ̀lù sí àwọn olùkọ́ tó ọ̀mọ́ yìí bẹ́ẹ̀ bá pẹ́ méjì mẹ́ta ní máa bẹ nínú sábàbí eléyìí tó ẹ̀kọ́ lọ́wọ́ bá ọlá ó máa bẹ nínú sábàbí eléyìí tó ẹ̀kọ́ lọ́wọ́ ọlá tó máa fi jẹ́ káàsì tí ó gbòòrò sí ni ìwọ tó ń sọ ikú wa nìkan nígbà tó kó gbogbo tó kọ bí ilẹ̀ fún ọ náà kò sí ten thousand naira náà lọ lẹ́gbàá yọ gba àwọn ìgbésẹ̀ àti ìjẹ̀ká gbà bẹ́ẹ̀ yọ wá ló ba ìjẹ̀dú wá ló ba pọ̀ tó kàn ọ́ ten thousand naira náà lọ gbà tẹ́lẹ̀ náà wà ní ẹ̀ ẹ̀mí nìkan sáà ti gbà ten thousand gbà ló ten ṣùgbọ́n nìkan wá mú ó níyàwó mẹ́rin ìgbà tí wọ́n pín one over eight àwọn ìyàwó mẹ́rin ń lọ jẹ́ eight million náà lọ́pẹ́ ìyàwó mẹ́rin ó túnmọ̀ sí pẹ́ẹ́nì kọ̀ọ̀kan pa million ẹni kọ̀ọ̀kan pa two million two million jẹ́ ten thousand jẹ́ two million wọ́n yọ ten thousand jẹ́ nínú two million iye tó wà ní ọmọ ẹ̀kọ́ torí ìdí eléyìí ìyẹn ò

gbèsè tó wà lórí ogun ẹ bá ti lo ogun ẹ̀ tán. ọlọ́ọ̀bà àdéjọ láti wọ́n sàlàyé fún wa pé ẹni tá ń pè ní kàlálà ó lẹni tí ò bí ma tí ó sì ní bàbá láyé báwo láti pín fún ẹ̀. ó lè jọ́kùnrin ó lè jóbìnrin. yẹn pé the same mother different father òun náà bá àlejò látọjú àyà mi tó pé àwọn ni wọn ò ní yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin bí wọn kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin báà tó ọkùnrin ló fi ti kàn báà tó obìnrin ló fi the same thing náà lẹ́jọ́ lẹ́tọ̀ọ́ sí tó bá sẹ́ni kọ̀ọ̀kan ẹjọ́ lẹ́tọ̀ọ́ sí wọ́n lu wá sí i. wàá ní ìrìn àjò lóhùn-ún láti ṣàlọ́ sí ṣùgbọ́n tó bá wá lọ jẹ́ sí pé méjì àbí wọ́n ju méjì lọ. wọ́n máa pín wá lọ́wọ́ tírì ní ẹ̀wùká ẹnìkan wà ní wà ìbájọ́ ọkùnrin ìbájọ́ rẹ̀ ṣùgbọ́n láti pé méjì àbẹ́jú méjì lọ wà ní wà wọ́n máa jẹ wà ní wà nínú ogun náà àbí gbèsè tọ́wọ́ wà lẹ̀ lẹ́yìn pàtà bá yọ náà léyìí tí ò ní kó nira kankan bá wa ọlọ́ni àbọ́lẹ̀ lè léyìí látọ̀dọ̀ èmi ọlọ́run bá ọlọ́nlé ọlọ́run bá ọba onímímà ọba tẹ́lá àmì ṣùgbọ́n ìsáré ẹjá lọ wo áyà yìí tó parí tọ́rọ̀ ti sọ fún àwọn ọmọ the same father the same father the same mother àti the same father different mother. Ìyẹn áyà tó parí súrà náà yẹn ni 176 nínú súrà táwà yìí one four now. ọlọ́run ní ìrà nẹ́bì já sọ eléyìí kalẹ̀ fún ọ wọ́n bọ̀ wá béèrè ìdájọ́ nípa àyà ìsọwọ́ rẹ̀ ànẹ́bì. ìyàwó rẹ̀ fẹ́ sí àwọn ọmọ rẹ̀ lọ́jọ́ ọkọ́ wọ́n láyà ìlọ ìdá ẹjọ́ náà ọba ní ìlànà tí wọ́n wá béèrè dájọ́ lọ́wọ́ rẹ̀ nípa bá ti pín ọ̀rọ̀ ogún sọ fún ọ pé ọlọ́wọ́ bá lè sí ọlá òun ni ó kọ èsì òun ni ó mẹ́sì wá bẹ́ẹ̀ ti pín ogún tó jáde láyé tí ò ní bàbá tí ò níyà àti tí ò ní bàbá tí ò lọ́mọ. ọlọ́run ní sẹ́ni kan bá jáde láyé tí ò ní ọmọ mo lọ́mọ ìyábìnrin eléyìí tá a sọ yẹn ọmọ ìyábìnrin tá a sọ yẹn ìfẹ́ àtọ̀ sílẹ̀ kan eléyìí the same father the same mother forget the same father different mother káàmbà sí alákọ̀ọ́kọ́ ní kíni the same mother different father ṣùgbọ́n eléyìí the same father the same mother or the same father different mother olùgbé kásọ̀ ní yorùbá wa náà bẹ́ àbí yẹn ni wípé bàbá kan ìyá kan lọ́jọ́ bí i àbí bàbá nìkan sí ìyá yàtọ̀ tàkọ́kọ́ yẹn ni wípé ìyá nìkan ni bàbá yàtọ̀ eléyìí bàbá kan ìyá kan ló bí i àbí bàbá kan náà ló bí ìyá yàtọ̀ ọ̀nà mẹ́ta ọ̀nà náà ọlọ́ni tó bá lọ ni ọmọ ìyá rẹ̀ tó láyé ẹyọ kanáàsì ni ìlàjì ni wọ́n gbà kí ni tẹ̀gbọ́n bà tó bá tẹ̀ nìkan wà ló bá sí ìbáàdì sọkùnrin ìbáàdì obìnrin ṣùgbọ́n ilé ìyàtọ̀ wà ń bẹ tó bá ti jẹ́ obìnrin òun ni ó gba ní sùn ìlàjì. ni pé bí ọba ti lọ́mọ tọ́mọ ya rẹ̀ tó já láyé ọba ti lọ́mọ ìlàjì ni ó nínú ogún wọn brọ́dà rẹ̀ abókun sísà rẹ̀ tó jáde láyé gẹ́gẹ́ bí ogún àwọn ọmọ bí ogún àwọn ọmọ obìnrin náà lórúkú wọn náà lóbi jẹ́ tí pé tẹ́lú pa àwọn nǹkan ìjọba fi pé ogún yẹn a ní àwọn ìpìlẹ̀ bí mẹ́fà àlùsóòlù àtàbíta abẹ́ẹ̀kọ́ ni mẹ́fà náà nínú ogún àlùsóòlù àtàbíta mẹ́fà ni àkọ́kọ́ mẹ́rin ní sùn yẹn ni wà tù èkejì ní rúbù yẹn ni wà fọ́ ẹ̀kẹta ni wà ní wà eight tó mọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ní kẹ́rin òun náà ni túrútù ẹlẹ́ẹ̀kaàrún kòyòtáàni ẹlẹ́ẹ̀kẹfà òun ni túrútù ókè ìsìnà wà wàlúù ókè lẹ́sùn òun ni wánu wàlúù rúgbòlù wánu wàfọ́ túnrùn wánu wáyé túrútù wánu wàtírì tùrùtáàni tùwàtírì túrútù wánu wàtírì àwọn ìpìlẹ̀ mẹ́fà yẹn náà nìyẹn táàmà fi pín ọlọ́run bá lẹ́kọ́ lọ́wọ́ ń sọ fún wa bí wípé ní tó bá lọ jẹ́ pípẹ́ ẹni tó jáde láyé yìí ọmọ ìyábìnrin náà ló ní tó bá yẹ pé nìkan bá ní yọ jẹ nẹ́sù àwọn tí wọ́n náà ni wọ́n pẹ̀lú wọn nígbà wọn tí wọ́n fà èèyàn márùn ló jẹ nẹ́sù nínú ta kà nígbà wọn ti jáde lẹ́sù ọkọ lè jẹ ní ìyàwó rẹ̀ ìlàjì ìyàwó rẹ̀ bá fi tẹ́ ìjọba ti lọ́wọ́ ọmọbìnrin tẹ́ ẹgbẹ́ bàbá ti bàbá ìlóbi àbí àìlóbi ó lè jẹ wá ló wá tó hmm, bàbá rẹ̀ ìyá rẹ̀ tí ọba ti fi pẹ̀lú ẹ̀ náà wọn lè jọjọ púpọ̀ ni lè wà wọn náà lè jọjọ púpọ̀ lè mọ́jọ jẹ ìlàjì yẹn òun náà ní láti ní lọ́mọ yàtọ̀ bẹ̀rẹ̀ ajẹ́mọ́ ọ̀lọ́jẹ́ tó wà sí ìyẹn àbí kọ́kùn lọ́wọ́ àtọ́kùn bá ti wà yóò máa jẹ́ ìdákàrí lórí àti ìgbóǹta yẹn yẹn ni wípé ìlàjì ń dáwà bọ́kùnrin òun kò ní jẹ wájú bẹ́ẹ̀ náà ni tápẹ́ nípa anátòlè ìbìnì wọn ọ̀dá pa àwọn eléyìí sí ìsùnmọ́ lábẹ́ lọ́rọ̀ tí wọ́n wà tára ń pẹ́pẹ́ anátòlè ìbìnì òun náà ni ọmọ tó ṣe ń pé lápẹ́júwe bàbá kan ó bí ọmọkùnrin kan ọmọkùnrin lẹ́yìn náà ti wá bí ma obìnrin kan ṣùgbọ́n ọmọkùnrin lẹ́yìn ti jáde láyé lóòrùn tó kú òye ọmọkùnrin yẹn ti jáde láyé kí bàbá yẹn tó kú ìgbà tí bàbá yẹn bá padà wá kú sẹ́wọ̀n kọ́ obìnrin tí ọmọ rẹ̀ ti wà láyé òun làwọn tó ti bàtà tó ti sè ìyẹn ọmọbìnrin tó ọmọ òun dúdú ọmọbìnrin tí ọmọ darí ń sọ òun bí òun náà yóò wá wà nípò àgbà náà yóò wà nípò ọmọbìnrin ọmọ òun gàgà ètò ọmọ òun gàgà lóbìnrin jẹ òun òun náà lẹ́tọ̀ọ́ nígbà tó wà ní sí ọmọbìnrin òun tó ní wọlé òun náà jẹ nínú wánúwátú nínú òkú àwọn táwọn sálàyé lọ́wọ́ ìṣẹ́ gíláàsì láwọn àyà àti bọ́ọ̀lù bọ́ọ̀lù ṣùgbọ́n torí ìdí eléyìí ọlọ́run bá lè jọ láti sọ wípé ọmọ ìyá ọmọ bàbá àbọ̀ ọmọ bàbá nìkan lóbìnrin tó bá jẹ́ yọ̀ǹga yóò jẹ́ ìlàjì tí bọ́dà rẹ̀ àti sísà rẹ̀ bá fi ilẹ̀ àmọ́ tí wọ́n lọ jẹ́ méjì wọ́n jẹ́ two over three wọ́n jẹ́ two over three abẹ́rẹ́

ìlàjì ogún ọlọ́run bá àlejò aláǹdọ́bà tó wá pé méjì wọ́n máa jẹ tòlù sáàyẹ tó wá sí ìbẹ̀rẹ̀ náà ló máa padà bí tó wá àwọn tó máa jẹ tó wá sí náà èèyàn mẹ́rin ti máa jẹun náà ẹ sá ti yọ ọmọ kú bẹ̀rẹ̀ tó wá tá a kà wálẹ̀ lẹ́ẹ̀kẹ́ náà máa jẹ tó wá sí tó bá ti pé méjì òye tó wá ti pé méjì àti wọ́n ti méjì lọ pẹ̀lú àwọn ìdàtọ́lọ́ wa sọ fún mi pé wáyé ká lè wọ́n lórí ìjà ara wa ní sáà. ìbẹ́ tí wá yàtọ̀ síra pẹ̀lú tọ́mú ara ẹ̀ nìyẹn àkọ́kọ́ wọn yàtọ̀ lórí wípé ọmọ ìyá nìkan tó bá jẹ́ nìkan wà ní wájú ìdò wọn jẹ ọmọ ìyá ọmọ bàbá tó bá jẹ́ nìkan yóò jẹ wà ní wájú bákan náà ọmọ ìyá nìkan tí wọ́n bá pé méjì

obìnrin ó gbà gẹ́gẹ́ bí abẹ́lẹ́ gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ogún obìnrin ni wọn gbẹ́ni tí wọ́n papọ̀ gẹ́gẹ́ bí ogún obìnrin ni wọn. ọlọ́ọ̀bà àlekọ́lá ní yóò yìí nù lọ láwùjọ pẹ̀lú lóru. ọlọ́ọ̀ni òun sálà yóò fi mú fún yín kẹ́ má bàa sọnù ní o. ẹ̀wọ̀n náà ẹ̀wọ̀n náà àìwá mi fámìlì tó ti sọ̀rọ̀ ní ogún pẹ́pẹ́ àìmọye fámìlì tó ti dàrú ní ojú pẹ́pẹ́ àìmọye fámìlì tó tó sílẹ̀ ti tú tó tó ojú pẹ́pẹ́ níbi owó láti nígbà tí wọn ò pín pẹ̀lú owó náà ti fi kalẹ̀ owó tó bá pín pẹ̀lú owó náà ti fi kalẹ̀ fámìlì ò ní dàrú ẹbí ò ní dàrú. ọlọ́run bá lè sọ ọlá onípẹ̀lú gbogbo nǹkan pátá lòun ti mọ̀ nípa ẹ̀ ọ̀rọ̀ parí ayà tọ́lọ̀ mi sọ̀rọ̀ ogún ọlọ́wà ní tíríkà ojú lọ́wọ́ ọlọ́wà ní eléyìí ni òfin òun ọlá ọlọ́ni ìpa òfin ìwọ̀n máa ti máa jẹ́ kí ọ̀rá nìkan náà gbogbo wa bí ọ̀pá òfin ọlọ́wọ̀n bá máa ìdákejì rẹ̀ náà lọ́wọ́ tó sọ fún wa bí òun ọlọ́ni ti ká mà ní pé kéèyàn ọ̀rá nìkan náà òun lè rí jẹ́ tó tóbi ẹ̀wọ́n náà dáàrí kalẹ̀ fún àwọn òjò náà ọ̀rọ̀ ìfọ́nà ẹ̀ka sáàrì jẹ́ náà lè rí jẹ́ tó tóbi jù wọ́n fẹ́ kọ́lé láyé tọ́nà bá lọ bá rí kọ́ tọ̀ bá rí kọ́ sáàrì náà bá ti kọ́ òkèrè mo fẹ́ gun mọ́tò láyé tọ́lọ̀ bá lọ bá gùn tọ́ bá rí gùn sáàlì jẹ́ náà bá ti fọ́ oye rí ṣùgbọ́n kò sí ti fi nǹkan láyé kò sí létẹ́ sí tí mi ò ní wẹ̀ ṣùgbọ́n àlì jẹ́ náà fọ́ mọ́ ọ lọ́wọ́ òkú ọ̀tún olóògùn ọlọ́run ló sọ bẹ́ẹ̀. ọlọ́run ní gbogbo ẹni tí bá ń kọ́ tòun ọlọ́run fi ń yapa àti òun ọlọ́run títí ń kọ́ tòun jíṣẹ́ òun tó mọ̀ ẹ́ sí wọn. ṣe ẹbá ní tọ́lọ̀ fún ìwé rọ òun síbẹ̀ ilẹ̀ tó ẹ bá ọlọ́run kan bá nẹ́bì kan bá wà láyé lásìkò yóò yí òun padà èyí tó wèmí lèmi ó ṣe báyìí gbogbo ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ọlọ́ni tó ṣe yẹ yóò sọ di tí ó fi wọná ọlọ́run sọ bẹ́ẹ̀

níta dé kọ́nà kọ́ mẹ́tì kọ́nà wọ̀ jásínà o kọ́nà kọ́ mẹ́tì kọ́nà wọ̀ jásínà pẹ̀lú òkun tọ́lọ́ wọ̀ àdìsíọ́lá níta dàtẹ́ sí ìwà tó lọ́dún nínú ẹ̀ táwọn wa bẹ̀rẹ̀ wọn àlá nípe ní ọdún títún ń bọ̀ kọ́nà tó tó sojú ẹ̀mí wa a bẹ̀rẹ̀ wọn àdìsíọ́lá bá a ti bẹ̀ẹ́ lẹ́sìn tó sì gbàdúrà wa tọdún nínú àtàkùn bẹ́ẹ̀ yìí ọlọ́run ikú tọdún ní ìlú wọ oṣù díẹ̀ kan. Ayà ta ti dúró lọ́dún ní òun náà ni ayà ẹlẹ́ẹ̀kẹrìnlá àti ó ní ayà ẹlẹ́ẹ̀kẹrìnlá lọ́dún ní. Láti máa bẹ̀rẹ̀ ọba àdéjọ lá tọdún tó pọ̀ tọ́lá tó ní ìlú ẹ̀dùn wa. Ọlá agbára ọlọ́run láwùjọ ọlọ́run. Ọlá agbára ọlọ́run láwùjọ ọlọ́run. Ọlọ́run gbogbo tá a gbọ́ nínú àti ọ̀dákùnjẹ́ kí lílò lọ́rọ̀ wà lọ́rọ̀ jẹ́ kí lílò lọ́rọ̀ wà lọ́rọ̀ àti ọgbọ́lá agbára rẹ̀ àti ọ́ abọ́lá ògbò rẹ̀ àti ọ́ àwọn táàgbà tuntun ní ìrọ̀dán táàgbà lọ́wọ́rẹ́ rẹ̀ nìjọ ka yọ yẹ kí lè kí kọ́mọ ọdún wọn bá ẹ̀ látara bíà ọ̀dọ́ ọdún ní táàgbà tẹ̀sí pẹ̀lú ìdùnnà pẹ̀lú àlàáfíà láti bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́dún ká yọ yẹ báyìí ọlọ́run ọdún tí bọ̀ náà dákùn yóò fi bẹ́ẹ̀ tiwa wọ̀. àwa tó gbẹ́ fọlọ́ pẹ̀lú àwọn kẹ́lọ́ tó lè ti náà lè wọ́n a máa ka báyìí olùkọ́lọ̀ ní bẹ̀rẹ̀ tẹ̀sí العظيم بجوده ربنا ليس مثله خبير الورى في سره وإعلانه بصير الورى في سره وإعلانه ورازق في البر والبار والبلاء وما wájẹ̀mí àtàtọ̀rùbí ìlà ìnáwá sí wájẹ̀mí àtàtọ̀rùbí rọ̀ ìmọ̀bí náà يهدي لنا بكماله رحيم بنا يهدي لنا بكماله وربي ومولاي ومصوري وربي ومولاي ومصور خلائقه كيف يشاء بكرمه wà á sá ikú ta òbí kọ́ mi káwà ní ìmọ̀ta wà sá fihàn mi sú ìdáríwà náà bí i wà sá fihàn mi sú ìdáríwà náà bí i ìláyì ìdí ayé sọ lábẹ́ àwa yìí wà tá a rọrìn wàrà wá ìlànà wà tá a rọrìn wàrà wá ìlànà jàlálùkàlà yàtọ̀ bá wà ka àlìyá wáyé ti kọ́lù wàrà mẹ́fẹ́ ìdí wánà wálé wáyé ti kọ́lù wàrà mẹ́fẹ́ ìdí wánà wálé wàṣúkiri wàtẹ̀mùjídì wàṣúkiri wàtàmídì ìlàlá ìjà ìzàn abidani mi àbìdà nílí bíjàmálì aláṣíhà tẹ́lẹ̀ àbìdà nílí bíjàmálì lakala amdu wa tamjidi wa tukiruka daima lakala amdu wa tamjidi wa tukiruka daima ala nimatil ulima wa tabi jalali alayka tikali alayka tikali kulla yawmin min al-ida rijalan nisaa sa'idah miridani rijalan nisaa لقائه صلاتي وتسليمي على من له ثناء هو المصطفى المختار حسنى بهديه هو المصطفى المختار حسنى بهديه abẹ̀rẹ̀ ọba àdìjọlá pẹ̀lú gbogbo àwọn tẹ́tà àkàkà rẹ̀ pẹ̀lú orúkọ rẹ̀ tẹ́ pé àyè orúkọ àwọn láti mọ̀ tọ̀tún ayin ọlọ́wọ́ ọba ni pẹ̀lú ẹyìn tó tó bí nìyẹn àwọn abẹ náà nípa wípé ìrọ̀ náà ọba náà lágbára lé o àlẹ́ka ti ká ní sọ bẹ́ẹ̀. àlẹ́ka ti ká ní. kó láyà ọ mímì náà lè rí dá. ìrọ̀lọ́ ọba kó gbogbo àlámàrí wa lé ọ lọ́wọ́ wọn náà ló ń ṣètò rẹ̀ lánàá wọn náà ló ń ṣe é lẹ́nìí agbára lé ọ mẹ́nà ni ìdá gbogbo àwọn tó wá ló ń kú bí tá a gbà gbogbo àwọn tó wá ló ń kú bí tá a rìn gbogbo àwọn tó wá ló ń pọ̀nà tá a fẹ́ gbà ọ̀rọ̀ wa ìwọ nu àwọn nu bọ́ba ti wọ́n ni ó ṣe wọ́n. àwọn oníkẹ̀kẹ́ rìjálá nínú ọkùnrin wa ní ìgbà á rí inú obìnrin wọn ti méjì náà lọ àti alẹ́ ìkàtí kàdí kúláyà orí ìrìnà nìyà gbogbo àwọn tọ́wọ́ lóhùn ti táàrì tó jẹ pé ìṣe wa ọ̀rọ̀ wa lílọ bíbà wa ó máa ń bì nínú ní gbogbo ìgbà ní ìrọ̀lọ́ba àti wọ́n lé ọlọ́wọ́ o àwọn òní gẹ́gẹ́ rìjálá nínú ọ̀sìn ní ìgbà á àti ní obìnrin ní. apèrè ọlọ́run nínú ìyọnu rẹ̀ ìwé jẹ́ káwọn máa bẹ àti sọ̀lá tí wà tẹ̀sílì ní alámọ́ta òsànà wà lóun sọ bá lóun kò tà àwọn òsànàbí àdì ìjọ ọlọ́run ìjọ ọlọ́run kó máa bá àtẹ́bí. kọ́mọ bẹ́ẹ̀ ni sí ìjọ ọlọ́run ọlọ́run kọ́mọ bẹ́ẹ̀ ni ẹ̀yìn òun náà lànà ìwà mọ̀ọ́mà ẹ̀yìn àbàdẹ́ta ẹ̀sìn tọ́wọ́ sí káà ló pẹ̀lú mọ̀nà rẹ̀. àmì la ilaha illallah sàṣe máa máa fẹ́ yìí sàṣe máa. لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته